Sàlámù dé ooo. Bọ́lá ń lòkè Elédùmarè ọba tó dá mi. Ṣèbà Ọlọ́run ni ọba tó dá mi. Ọba tó láyé ni mo júbà, òun lọba tó dá mi sáyé. my Baba Miaja Tamara. Na na na na na.